mọ́mí kí ló ń with ìwé Hmm. At the time of executing this will, February fifteen, twenty seventeen, I have the following children: Teleola, Christiana Olateju, Ọlá Òṣèbìkan Rebecca Olateju, Ọmọládùn Sarah Olateju, Fọlákẹ́mi Esther Olateju olóògbé ní ipò àwọn gẹ́gẹ́ bí md ceo iléeṣẹ́ Vegos Engineering àwọn taari ipò yìí sí ọmọ àwọn Fọlákẹ́ ilé wọn èyí tí a wà nínú ẹ̀ yìí àti èyí tí àwọn ń kọ́ lọ ní Mọ̀wé estate àwọn tó wà ní Ìkẹjà shares àwọn tó wà ní àwọn companies yìí forty percent Global Communication sixty percent ní Western Corporation twenty percent ní Fale Group of Factories gbogbo ẹ̀ di ti Fọlákẹ́. mo yẹ̀ ṣe pé òun mórí ọlọ́run ah! alájẹsẹ̀ ni ẹ́ téèyàn dẹ̀ ti mórí ọlọ́run ọ̀tá ọlọ́run. bọ́ọ̀sì ọ̀tá what is that tójú akátá bá ń léwó ṣé inú adìyẹ ló yẹ ká ti gbọ́ ni bàjẹ́ gan-an o you are so silly sorry. You had better. Kí ni ìtumọ̀ BS? Oh my God, black sheep. Kí ló dé tó If I told you, I would have to kill you. Olómi ló máa dọ̀yà. Olómi ló máa dọ̀yà. Olómi ló máa dọ̀yà bèbí. Olómi ló máa No, me ló máa dọ̀yà. Kò sí bí ẹ ṣe lè daṣọ ru ẹlẹ́dẹ̀, ó máa padà yí mú ẹ̀rẹ̀ ni jíṣẹ́ mágèrè mi lẹ́sẹ̀ ìtìjú dé. mo ya wèrè mo sọ lórí ẹbí gan mọ̀ pé mi ò ṣe ọmọlúwàbí àmọ́ àwọn òfìkọ́ ti wà wá òfin sọrí burúkú àwọn fi ń kọyà fúnyàn ni a fi ń jàjàgbara fúnyàn ni àwọn òfìkọ́ ti wà ká máa fi ní ẹbí wọn lára bí ara wa àwọn máa ń kọyà fúnyàn ni àmọ́ pátá tiẹ̀ orí burúkú ló fi ṣe. Oh shush, I'm the black sheep of the family, right? What was she talking about? Ládùn ń bá ọkọ àfẹ́sọ́nà ẹ̀ lájọṣepọ̀. Ìtàkùn ló so gbá wórówóró báyìí lewé tí so bàrà ojú oró fúyẹ́ ní fi lé téńté sókè omi igi tẹ́ẹ́rẹ́ báyìí tí oògùn onígi owó ṣùgbọ́n gbòǹgbò igi owó ó gùn ju igi rẹ̀ lọ. téèyàn bá ti lówó lọ́wọ́ báyìí ó máa ń dàbẹ̀ ni pé èèyàn ráyé wá ni o. sir i need financial assistance yín ni sir. i won't give you a dime. imagine bá ṣe wà educated tó ẹ ká ṣe máa wá bá ṣe máa gba loan bá ṣe máa wówó síbi wówó sàn. ah ó ti sú èmi like i'm tired. lára. The dark days are over. Ọjọ́ tọ́mọ èèyàn bá gbọ́n, ni kò ní rọrùn sùn mọ́. Torí ẹni tó gbọ́n, àrùn. Ṣé igi kan wà tó ń sowó ni? Tó bá lè jẹ́ kó wà, ó possible kó wà kémi máa mọ̀. And knowledge is key. Ìwọ kan sọ fèmí, mò ń gbà díẹ̀ lọ́ka anything. Kí ló kọ́ wa pẹ̀lú gbogbo gbòǹgbò ẹ̀? A máa wọ everything dànù dànù. Kí lorúkọ ẹ gangan? <laughs> Lara lórúkọ. Lara ok. Uh, madam Lara. Sàyìn ṣàbò tí wà ní madam. Tó pè ní madman. Ah, ah. Báwo ló ṣe fẹ́ mọ̀ pé mọ́mì wà happy lọ́rùn? O mọ̀ bóyá ó ti rìn márì. O mọ̀ bóyá ó jayé orí ẹ̀ lọ́rùn tiẹ̀. You like it right? The way tí o ṣe ń náwó ní ẹnu ọjọ́ mẹ́ta yìí, ó tọ́ kéèyàn fura sí ẹ̀. And you can't be under my nose and I will not be able to challenge you. Mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe pé o ṣògo owó, dẹ̀ ṣe yahoo. So I put it to you that o ti gbáwó lọ́wọ́ barrister Ogini. Yes, mo ti gbà. Dishonesty. Dishonesty is not good for any organization. We used to be ballers now. Owó máa ń ṣẹ́ bọ́lẹ̀ lápò èmi àti wọ́n Why? Let me have the phone. No, you can't. Tàbí lójọ́. Torí ní mood tó wáyé gọ́gọ́, òbí ìpọ́dọ̀ mi ló yẹ kó wá kó lè ká àmà rẹ̀. Lọ́sọ̀ ẹ̀ máa jẹ́sì Daddy is dead. Daddy mi ti kú. Kí ni? That's my daughter. Kí ló dé tí wọ́n ń wò mí tó kàn dúró tó lè kíyàn? You guys were arguing and I was scared. Mọ̀lẹ́, èmi fi Yorùbá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Òun fún òyìnbó dá mi lóhùn. Ṣé o ti gbọ́ òyìnbó ju dáàdì ẹ lọ nìyẹn o? How dare! Ọmọ tó bá jẹ́ ọmọ igi igi la máa fi nà ọ́. Ọmọ tó bá jẹ́ ọmọ irin irin náà máa fi lù ú ọmọ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ẹranko mọ́ ọ̀yàn lọ́wọ́ èèyàn kù wọ ẹranko fún ni. nǹkan téèyàn bá ní gbà lọ́wọ́ tálíkà ló máa ti ń kọ for what tó bá jẹ́ pé torí owó tó gbà yẹn ni o no i'm, I'm betting my life that i will leave her. Uh, please ṣé mrs makinde nìyẹn. yes èmi ni lara makinde. gbòǹgbò igi owó ó gùn ju igi rẹ̀ lọ. jẹun kẹ̀ mi ti jẹun mo ṣẹ̀ṣẹ̀ ń délé ni. but i'm sure níyà ti ṣe àwọn concussion rice tó máa ń ṣe yẹn ó mi ní choice máa jẹ́ bẹ́ẹ̀ jàre máa jẹ́ bẹ́ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ àbí. Nike baby, mo ti délé nsìn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ later. You're not serious. My love. Mwah. How are you? Ah, ah. what a surprise. So, kàn tọ́ mi látẹ̀ nǹkan Oh, serious. She <laughs> orúkọ mo máa jẹ́ kó dé kó wá jẹ ráìsì yẹn? <laughs> Irọ́ mi má yẹ kí ní ìgbò tó sọ yẹn. àlàtà ah, rẹ́sùrẹ́sù so mo ti dé mo ti bẹ̀ dáná torí ọmọ tó bá ṣiṣẹ́ déédéé báyìí ó yẹ kó lásìkò ìgbádùn. is that so. that is so. so kí ló wá sí. ọkọ àtìyàwó ráìsì èmi lè fi ṣe ìyá àbí. ti ń jẹrọ sí. fi ráìsì jẹ yẹn ráìsì tó jẹ́ pé ó ta lẹ́nu hmm, signature rice. mo mọ̀ pé ráìsì yín dùn gan-an ni ṣùgbọ́n ó dá mi lójú pé tẹ bá jẹ ráìsì tọ̀dọ̀ tèmi ráìsì yẹn ẹ ní fẹ́ jẹ mọ́. really mm-hmm. ah kódà. ní ìdẹ́ ń try o. ah wọ́n try. kódà wọ́n ti rájí ṣubú gan ni. <laughs> wọ́n try. wọ́n try gan bó ṣe mọ̀ pé ọkùnrin làwọn obìnrin dẹ̀lé mi kò dẹ̀ sí bí ọkùnrin ṣe fẹ́ lóhun yàmí cook tó a máa bá obìnrin báyìí níwájú ni. orí yẹn sọnà. obìnrin dẹ̀lẹ̀ yín àbí ṣe mọ̀ pé èní tẹ̀sẹ̀ sọ ni mo ṣe mọ̀ pé obìnrin ni yín. Ah, ẹ̀yin lẹ mọ̀ o. o tún rí yẹn sọ náà. ó dá o ẹjọ́ o nígbà tá a ti wá mọ jẹ́ńdà yìí báyìí kí lẹ́ ń ṣètò já wa ní mú báyìí. ọkùnrin yẹn má wọrí mo ti ṣe favourite ti mo dẹ̀ ti ṣe favourite baby mi náà. kí ló ṣe. baby ewédú wà ewédú tó yọ̀ dáadáa tó ní irú àti àmàlà tó gbóná tó wá fẹ́lẹ́ bí etí hmm. mo kọ́ tó máa bá mi ṣe ń sìn pé wàá bá mi wọlé wàá freshen up wàá padà wá jẹun. in fact mo fẹ́ jẹun yẹn sìn ah. i wanna eat now. wàá jẹun tó wàá tún fọ wa lé. ok jẹ jẹ jẹ lọ wẹ <laughs> lọ ọyà lọ wẹ um, lọ wẹ oh. god wẹ́n o. ọtí god wẹ́n. ẹ ẹ ṣe wédú fèmí àbí. ọkọ yìí ló lè wédú. ẹ kò fẹ́. <laughs> àbí eléwédú ẹ káàbọ̀ o kò yẹ kẹ́ wa. ìfẹ́ rẹ̀ o ìfẹ́. bèbè ká máa parọ́ oúnjẹ yìí ó dùn gan i will give you a ten out of ten. ten. yes. thank you baby. Mm. uncle niyi mm. uncle nayo ṣe ti gbọ́ yẹn bébí mi fún mi ní ten kí la rí gbọ́ látọ̀dọ̀ ìjọba yín sí ìjọba mi lórí ọ̀rọ̀ ráìsì. Hmm. lórí ráìsì tó wà níwájú tèmi yìí o hmm. I'll give you a six. Hmm. six kẹ. Ah, ṣé mi try nu kódà wọn bá yín fẹ́ ọkàn sí seven. Ah! <laughs> you are so hard to impress. <laughs> yes now. o tẹ dúpẹ́ kó fọ seven. kódà jẹ́ wọ́n gẹ́gẹ́ bá bá ní mo burú. lórí ta bá ní ká yọwọ́ pé ẹ lo rodo tomatoes nǹkan kan ẹ ẹ lò fún Titi, yín kò sí tẹ ẹ ṣe tẹmí ò ti ṣe. mi máa ń ṣe náà lẹ ṣe ṣe náà ah, tí n bá wá sí ní nǹkan tó tó jiná dára tí máa ń lé lórí the same days náà la máa ní. rà màá yá tù lọ màá fi kún seven tí mo ti mọ ah, tẹ́lẹ̀ ah. màá fún yín nine. <laughs> ẹ ṣe o mo ti try o. odógún orin cheers tẹ fún mi ní nine. cheers cheers adúpẹ́ ara ẹni. odidi nine. ẹ ní bínú sí mi mo láti gbé call mi àwọn partner mi ní Switzerland ló ń pè I have to get on this call ẹ mọ̀ ń bọ̀ ẹ sáré ṣọ́ mi. Ah, ah, ah. iṣẹ́ yìí náà ni. àwọn fi jáde rí ṣoṣì. mi ò tiẹ̀ yí pọ̀ ní tó ìfẹ́ bá wá ẹ ayé ẹ̀ oyin. olólùfẹ́ o ìrìn àjò tí kò lópin ìrìn àjò ayérayé. Hello. I'm trying mo máa get ẹ kọ time sí now ẹ I promise mo mọ̀ pé miss deadline ẹ but I promise máa get máa máa get a friend, John. and hello hello. meeting? Well, the meeting went well. Our partners me, à ń wo open branch in America. America? Yes. Oh. So we gbogbo logistics yẹn la láti work out. Okay, baby, I'm so happy for you. America. Yes. Oh, Ọlọ́run tí mo bàbá mi gbé ẹ so sókè sókè. See your company will go bigger and bigger and bigger. A máa tóbi sí lójoojúmọ́. Àmín. Àmín. I'm happy for you. Àwọn àdúrà tí mo need nìyẹn. <laughs> Okay, you know. baby. So how's your project going now? Well, I still need like 500k. Hmm. Mo pé 800 ni gbogbo and mommy fún me need 200. Sister me náà fún me 100k. So we should go with 500 yeah. Okay. Tó bá the Tuesday, mm. ma send balance yẹn sẹ́yà. Baby, you're going to send it to me? Yes. Oh, baby, you know I love you. No. Thank you, thank you, thank you, thank you so much. In fact, ah, bá you mm. you've been a father to me, you've been my mom, you've been everything, everything I've ever prayed for. Thank you so much. Baby, why are you thanking me? Why are you thanking me? If I don't do it, who else will? ṣòrí téèyàn bá rí lè nífẹ̀ẹ́ èèyàn kò sí nǹkan téèyàn lè ṣe. ṣá. You know I love you. I love you. I love you. I love you. I love you. I love you. I love you. ọ̀rẹ́ mi. Ẹ ọmọ ìtìbọ̀dá mo fẹ́ ìṣọ̀wọ̀. Abẹ́ni pé mi ò rí irú ẹ̀rí dùn fún ẹ mo yọ o. Ah. <laughs> wo inú tèmi gan dùn téèyàn bá ń gẹṣin nínú mi on steady by wọn ò ní kọsẹ̀ ah Mufi has been taking very good care of me àti wẹ́n tẹ́ dáàdì tiẹ̀ ti kú gan kò kí jẹ́ kí n mà la ó kàn ń tọ́jú mi lọ ni. ẹni tí ò tí ì fẹ́ ẹ sílé tó ń ṣe adúgbò tá a tó tẹ́lẹ̀ bó ṣe mú ọdún tó báyìí sílẹ̀ ah mélòó mélòó la fẹ́ kà èmi fúnra mi tí mò ń sọ̀rọ̀ yìí mm. mi ì lè ka nǹkan tí mo ti benefit iye kan tí mo ti jẹ ọlọ́run kò lè ta wà yìí ah, ká ṣáà máa dúpẹ́ mm-hmm. mo mọ̀ rántí ìgbà tá à ń sáré kìtìkìtì tá à ń sáré kàtàkàtà tá à ń wo rẹ́ǹtì tó wa ò tí ì pé bọ̀dá yìí kan ló gbé half owó rẹ́ǹtì lẹ̀ ah, ọlọ́run bó lójú wà. Ah ibo lójú ẹ wà mo máa fi relé ìtọrọ god when god when o. <laughs> má ọ̀rẹ́ rẹ mi ọlọ́run àṣetì ẹ náà. àmín àmín tá a máa dúró sí online lọ́jọ́ ìjọra ló mo fi ń bẹ ọgbẹ́ pé káṣá máa wọ́kọ̀ kiri iná àwọn ah, ọlọ́ọ̀ṣẹ́ dẹ́ ló ń wẹ̀rẹ́ ọlọ́run ìgbẹ́dẹ́ mi náà lọ́wọ́. àmín o àmín o ọlọ́run àṣetì ẹ náà fún ọ̀rẹ́ mi ó kẹ́ ẹ́. ìgbà tó fẹ́ kaná ti ń jóná o. mo fẹ́ mo send message sí ẹ mo rí kí ló ṣẹlẹ̀. mo last three months you took a loan tí o ti san tán tó ṣe ń san díẹ̀díẹ̀. earlier last year you took another loan ìyẹn ṣì wà pending tí mo ṣe ń gbàdúrà pé kò kò kò kò clear so that you could get off this debt now o tún béèrè another loan. so mo fẹ́ mo ń guess pé kò ń ṣe loan o fẹ́ gbà fún. Fẹ́mi have I committed a crime? jọ tí n bá gba loan ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ṣiṣẹ́ fúngbà for years have I committed a crime? mo fẹ́ I'm only advising you. advising me for what? mi ò rántí pé mo béèrè adviser, o Fẹ́mi I do not ask for your advice your job is a job of an accountant ọ̀gá ti sign it iṣẹ́ tiẹ̀ ni pé kó make sure pé owó yẹn kó dénú àkáǹtì mi that's all. but it's okay. tó bá dé. Have a seat. Oh, thank you. Sit, sit, sit. Thank you adúpẹ́ ẹ ṣe sàn um, ẹ jọ ọ̀rẹ́ mi nǹkan. kò sọ wọn pé òun fẹ́ lọ spend days pẹ̀lú mọ̀mísí ẹ̀ ni. Ah, kò rántí sọ fún mi o. báwo ló ṣe ní sọ fún ẹ ah. tẹjọ ń gbélé. ẹ wo ẹ mọ̀ ìdọ́dọ̀ sí ní màá máa ìdọ́sí escape máa ìdẹ ni. òye kò lè sọ fún ẹ. abájọ ṣáà ń pe fóònù ẹ títí tí kò gbé kò pí ìkọ́ ọ̀lẹ́ ẹ dẹ̀ máa wo ká ní mo ní nọ́mbà tí màá má ti máa pè yín mi ní ṣe wàhálà dé bíi kò stress yẹn pọ̀ gan. ọmọ ah, kan tó ṣẹlẹ̀ màá ní kọ́ ẹ kó fún ẹ. ok ẹ̀yin náà lè fura yín fún mi ní contact. ok no problem. ok let me let me give it to you. get my phone. um zero eight. oh ẹ lálejò. ẹ káàsán. níyì ọ̀ oh. ah, ẹ káàsán. ẹ káàsán. ní àbúrò mi níyì ni. Mm -hmm. This is um, BC. Ẹ káàbọ̀ sí ilé wa. Ẹ bá ọ̀rẹ́ Why so soon? Ah, kàn ní kí n yà kí n wo ọ̀rẹ́ mi bí tẹ́lẹ̀ but ẹ má ọ̀rẹ́. Máa pè lórí fún Yes. Sorry. Very new for me. Ẹ má bínú. Ẹ jọ̀wọ́. Ṣé ọ̀rẹ́ àǹtí ṣe wà kọ́lá àǹtí tó wálẹ̀ pé? Ah, ah, níyì. Ṣo fẹ́ sọ pé o mọ Bísí ni? Ọ̀rẹ́ àǹtí ṣe wà níwọ̀n àbí? Ṣó jálè jù sí ẹni? Ah, Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan. Èmi kàn béèrè ni. Kò sí nǹkan. Honestly, kò o nǹkan mo kàn béèrè ni bọ́dà mi ẹ jọ̀wọ́ ṣé ẹ gbàgbé owó project mi. owó tí mo fẹ́ bíi three months ago nǹkan owó kí nìyẹn. honestly tuition fee nìyẹn ah, ah. eléyìí final project mi. tuition nìyẹn. tuition ní sẹ́ẹ̀. ẹ̀wọ̀n níyì o nípa ní. a máa sọ̀rọ̀ pa yẹn later i'm not in the mood for any money discussion right now bra mo fẹ́ na ọ̀hún. ẹ ẹ jẹ́ ká sọ́ọ̀sì yẹn wọ́n dé nìyẹn. Ọ̀rẹ́ what be bínú now. It was a last minute decision. Your life, láì bóyá Oh ṣe oh oh oh, oh ò kàn lọ lásán tó wá pa fóònù for two days. Two days. Show me mọ̀ pé worried ni? But nǹkan tó to ṣẹlẹ̀ ń dancing. But sìn, gbogbo to tá à ń kidnap everybody káàkiri. Mi ṣàlè mo mọ̀ pa fóònù, ó yẹ now. mọ̀ náà. Ọdún mọ́mì ni mo lọ, bí mo dẹ̀ ṣe débẹ̀, mo dẹ̀ sọ wá kí n fi charger charge phone mi ò mú charger dání náà and since tó yẹ pé few days mo fẹ́ lọ mọ̀ pé kí n kàn relax má bínú. mo ti gbọ́ mo ti gbọ́ fàtọ ọ̀pọ̀lọpọ̀ ohun kó mo fẹ́ ọ̀dọ̀ wọn tí mo làwọn náà ṣe ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi. Ah. anyway mo ti gbọ́ ẹ kò sí problem. mọ́ mi nǹkan. wà má bínú. má bínú náà. Ah. mo ní mo ti gbọ́ mi ò bínú mọ́ kí ló wá mú bọ̀ irú tí mo máa ń láì fẹ́ ṣògbédé. ìyẹn ló bá ẹ ìyẹn ló bá ẹ mi lọ́wọ́ bá ẹ. èyí máa dùn mọ́ mi ó dùn mọ́ mi bí oyin kó máa dùn lọ. Thank you all for coming ẹ ṣé tẹ́ First of all, I would like to give a toast to the latest mm. graduates okay. in town. <laughs> yes, my baby. Sherwin Williams. <laughs> Thank you. Oh, let's toast to that first. Oh, yeah, right. <laughs> Thank you. Cheers. Cheers. Okay. <laughs> Um, <sighs> ayọ̀ ni mo fẹ́. <sighs> long. Thank God. Because ìgbà tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. I was very scared. Ẹ̀rù mi, mí torí kò sálábàárò kò sẹ́ni kankan. But um, ori mi tó máa bá mi ṣe ọlọ́run tó nífẹ̀ẹ́ mi ló ní pé kí n pàdé aláwo rẹ̀ tó mi kó ayọ̀ ni mo fẹ́ mi. Àtìgbà tí mo dẹ̀ ti mọ bébí mi ni ọlọ́run ti fi ìtura sínú ayé mi. Mm he's been a father to me ó jẹ́ ọ̀rẹ́ tòótọ́ in fact kò kẹ́kẹ́ jẹ́ kí n mọ̀ pé mi ò ní bàbá láyé gbogbo nǹkan tí mo fẹ́ ló ń ṣe fún mi ṣé ti school project ní ká sọ ni ṣé ti provisions ni ṣé ti ìkẹ́ àti ìgẹ̀ tó fún mi throughout this period ni ah you are my angel oh. ìwọ gangan ni èjìká. E tí ò jẹ́ kẹ́rù ọ̀bọ ah. ó ṣe bèbè rẹ. natural onídùúró ni bọ̀dá mi. Ah. thank you so much my baby thank you. uncle thank you. um, uncle mo fẹ́ I thank God for a man like you in my friend's life. Um, someone like me, I can attest to so many things, wonderful things that you have done in our life. Mélòó mélòó la tá bá ní ká máa kà látàrókù tí ẹni tán lálẹ́ god bless you god bless you amen. god bless you amen. Amen. máa pẹ́ fún amen. yes so. in short you are a god sent. Heaven sent. Ah! Toast to that, toast toast to being an heaven sent. Yes, you know? so. Mm. He's my angel. That's so. That's <laughs> so. Listen, yes. thank you so much o ṣe fún gbogbo ọ̀rọ̀ tó sọ sí baby yes love i am so proud of you thank you baby you've made me proud oh you've made all of us proud oh. yeah, right? preach it baby mm. tí n bá wo nǹkan tó go through tó bá jẹ́ lómi ni wọ́n máa give up you're a go-getter yeah. and you've made me proud thank you baby mm. -huh. Hey, God one. Oh my God. Sorry. Thank you, man. Thank you, baby. Edro, welcome, welcome. Today is a day of celebration. So, um, I was just thinking, you know, I was just thinking. Mm. Yeah. But today might just be the right time. I somewhere mm-hmm. have. Oh. So, oh, yeah. Williams. Ah! <laughs> Is this for us? Oh my god. Oh my god. Are you for real? Come on, say yes. Oh Come on. Oh, <laughs> oh my god. say, Yes. say yes. Say yes. Oh. Come on, say yes, say yes, say yes. Oh, yeah. prosperity, and love. Come on, cheers, everyone. Come on. Oh my God. Irọ́ ni o. Ìyẹn ni pé tí n bá tètè dé bó ṣe máa yọ mí sẹ́tìn tó sálọ nìyẹn. Ah, ah, ṣé bó náà mo fi style dúró dé? Ó lóde mi ló ti kó gbádùn ẹrù báyìí. Ẹ̀wọ̀n kò díẹ̀ díẹ̀ ni ìnáwó tó rí tiẹ̀. Ilé ọkọ yá. Ah, kò sí wàhálà ó ti ṣe kó mo ti ṣe tán àti lọ sílé ọkọ náà why exaggerating ṣe bí mo kàn wọ́n pé kí ló fara mọ́ bíbí mi díẹ̀ torí pé ó ṣe propose o. wà á kò sí problem ti gbọ́ hmm, wọn náà ṣe tiwa náà àwọn náà máa tó lọ lé ọkọ tẹ́mi gbọ́dọ̀ wá ti lọ́wọ́ propose sẹ́mi náà báyìí blue ni mo máa ra blue blue. <laughs> àmì o náà jẹ́ kẹ́yìn náà ti lọ sílé ọkọ yín o ó ti di ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ tí ó ti ah, motivation speaker. bẹ́ẹ̀ ni o aspire to perspire. kò sí wàhálà kẹ́ńbẹ́ ẹgbẹ́ ẹ̀kú. ẹ̀yà náà as ìyàwó to be kékeré ni mo máa gbé ìwọ ni bàbá mi gbé ńlá. kò sí wàhálà. ṣe ìtòtò ńlá yìí kò bá mi gbé má ṣe bẹ́ẹ̀ ẹ̀hẹ̀n mo bí ti má. o ṣe baby ọ̀rẹ́ don't worry you can you can move to my you can move to my room. bro. My love. is excited. <laughs> I'm excited, yes. Baby. So, I have a surprise for you. Okay. Yes, baby. Yeah. Baby, open it. What is this? Open it. Read now. Wow! <laughs> yes, I know. Baby. Yes. A six-figure salary? Talk to me nice. HR manager? Mm -hmm. Baby. Oh, baby. Ah. Congratulations. Thank you, baby. You're looking at the human resource manager. Wow of a multinational company. Wow. Yes, baby. Put some respect on my name. baby, this calls for celebration. Yes, I know. And babe, thank you. No. You know, I wouldn't have done all this without you. It's us. Yes. You did us too. Oh my God. Thank you, baby. I'm a big girl. Ilé wa tó how are you? Baby, má bínú see me. I'm so, so sorry. Eh? Àwọn kan ni mo need láti train níbi iṣẹ́ lẹ́ni, so ó take time mi. Má bínú. Ṣàwà, ṣọ orí time ṣá. You're training people till 11 p.m. Babe, ma bínú. Mm? I'm so, so sorry. Ó be bẹ́ẹ̀ lé ni mi. Àǹtí Ṣàwà. Ah. Manguni Ishewapa. Kabo. Thank you. How was your day? It was a very long day. It was very long. But you know, we move. You're right. Ẹ pẹ̀lẹ́. Ẹ ẹ wo, mo Ati dodo. o, àti dòdò, Ah. díndín. Ah, ah. <laughs> Baba ọkọ mi, you just made my day. Ẹ sọ oúnjẹ fún mi. Ṣé kí n wá sẹ̀mí? Ah, ẹ má ṣe yọnu o máa wá sẹ́ẹ̀fẹ̀ fúnra mi ah, ẹ dáná fún mi máa tún jẹ́ kẹ́ sẹ́ẹ̀fẹ̀ ẹ má wọ̀rí ẹ ṣe bí ìgbà tí mo kó bí ń pa mí bẹ́ẹ̀ mo bá I'm so sorry ẹ wo ẹ jẹ́ kí n má ibi ń pa wọ́n lé mi ẹja kíká náà wà nínú kinní ọmọ yìí ń gbé ẹlẹ́mìí gbóná ni o ọmọ yìí fẹ́ pa ẹ̀ nì bẹ́ẹ̀ pẹ̀lú ìwà tó ń wù yìí ọwọ́ kó fẹ́ pa ìyá ẹ̀ ló ń gbé èmi ò dẹ̀ ní jẹ́ kó ṣe nǹkan fún ọ nítorí tí ọmọ bá wà báyìí tó fún mi wo mi tó bá ní o fẹ́ ya ọmọ igi àwùwọ̀ igi fún ẹ ah. bí bàbá òní mo jẹ́ fún ẹ ọmọ tí ayé bá le bí òkúta tí o bá fẹ́ gbọ́rọ̀ sí àwọn òbí ẹ lẹ́nu àwọn òbí àlù ni òkúta yẹn wá yọ kúrò lọ́kàn ẹ sọ́jú ìtàwọn òbí máa ń ṣe fún ọmọ ní ẹgbàá wọn á fi ẹgbàá jọ wèrè tó wà lára ẹ wà ní gbogbo ohun ara ẹ àjọdádùn ah. what's this láàrin òru bẹ̀rẹ̀ sí sáré káàkiri tírù mi ò bá rí ẹ ńkọ́ ibo ló fẹ́ wà sir ẹ jọ̀ọ́ ẹ má ìdí language language báwo tell me language báwo language tẹ fi ba yé ọmọ ìjẹ́ níbi tó dé iná nìyẹn àwọn òyìnbó burúkú tẹjọ́ ń ṣe nìyí ilẹ̀ òyìnbó náà ni wọ́n ti ń wùwọ̀ òyìnbó yorùbá làwa ń bí ẹ ká wùwà tiwa gbogbo aná la lọ sí school bọ́tẹ jẹ́ ká treat ọmọ wa dáadáa ibi tá a ti bàjẹ́ ni tẹ́ ẹ̀ bá ti tọ́jú ọmọ dáadáa ńlé àwọn ló ń bọ́ sí gbòòrò ni wọ́n ń bọ́ orílẹ̀-èdè jẹ́ ẹ jẹ́ mójútó àwọn ọmọ wa ọmọ tó bá jẹ́ ọmọ igi igi la máa fi nà ọmọ tó bá jẹ́ ọmọ irin irin náà máa fi lù ú ọmọ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹranko mọ́ ọ̀yàn lọ́wọ́ èèyàn wù ẹranko fún ni kódà kó jẹ́ ọmọ ọdún márùn ni mo bí tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ìkókò mọ́ mi lọ́wọ́ má sọ̀rọ̀ mi di kìnìún kó tó ṣe wọ́ọ̀ má ṣe wọ́ọ̀. mom ibi tẹ́yìn mi bá bàbá bùjẹ́ ọ́ ni màá ṣe fún tí màá fàyà pẹ́rẹpẹ́rẹ. mom please how in the blue hell did we subject ourselves to this level of barbarism? Can you see? I am curious. What is this man's relationship in our family tree? Lara, ṣé o ti rí nǹkan tí mo listen somewhere? No, ṣé o gbọ́ nǹkan tó sọ? Mi be mo she dúró yìí. <laughs> Kò rí mi gẹ́gẹ́ bí bàbá ẹ̀. Ifá máa ju bàbá ẹ̀ lọ. Àbúrò abẹ́ tí mo rí yẹn kọ́, mi ò lè jẹ́gbẹ́ ó rí mi bí mo ṣe dúró yìí ó ń sọ fún mi pé bàbáríkì èmi ló ń lo bàbáríkì fún. ìyẹn calm down. ẹ̀kọ́ tí ìyá ẹ̀ ẹ̀kọ́ tí bàbá ẹ̀ tí wọ́n kọ́ ẹ ah. tó o fi dà bó ṣe dà yìí máa kọ́ ẹ. Ah, ah. no no no no máa sọ máa máa kọ́ ẹ gbọ́n ṣe máa máa bàbáríkì ẹ máa sìstáríkì ẹ máa mọ̀dáríkì ẹ níbi tó wà yìí. ló ṣẹlẹ̀ látàárọ̀ tí oúnjẹ ò tíì ready. So sorry, sir. It will be ready shortly. So sorry. Hmm. One hour. Mo dúró the latter kí ló I'm so sorry, sir. Ma check on it, please. Please. Lọ check go to my soul in both òyìnbó tó bí ọ̀pẹ̀rẹ̀. Mi ò rí tàlẹ̀. Nice place, classy and everything, but. Just calm down. Hey, <laughs> so, ọ̀rọ̀ Fọlá kẹ́yìn ọ̀sìn tiẹ̀. Um, sir, it will be ready in exactly 10 minutes. Hey. 10 minutes? Yes. Oh, my a dàbí dúró You've been apologizing since. You've been saying sorry. Madam, sorry. Look, manager, I'm bring manager. I said, call me your manager. Okay, sir. Kí ló ṣe? Lílé wo lílé? Látàárọ̀. Wọ́n ti jẹ́ kí gbogbo ẹ̀gán súnyàn. Mi ṣe wá síbi now. This is not the way they behave now. Normally. will see kitchen sí máa lọ check mi lóde ẹ jọ̀ọ́ máa bí madam Um, náà ẹ má Emma, Emma ẹ má sir ẹ Emma Bino. mo máa wọ kitchen lọ sí. okay. ó wù ẹ ni ṣé o rí pé ó ń wù ẹ ni. bà náà ah, ah. irun gidi ló ń di ojú náà. yẹ oh. ṣé nǹkan tó rí ṣe ó bad. kò bad kò bad èrò ìyàwó àwò pẹ̀lẹ́ o ṣé o ní bóyá ń wò ni o ní bóyá bẹ́ẹ̀d bóyá bẹ́ẹ̀d ẹ̀kọ́ tó wò tó bá bẹ́ẹ̀d báyìí kí ló máa wò lára ẹ̀. it's ah, just jealousy. ibi tó jọ mi lójú jù gangan ló ń wò yẹn. it's jealousy jealousy bí mo ṣe ń wo tún dúró ìgbà tó débẹ̀ slow motion ló tún lọ slow mo. wait is it the food now ló ń bí inú àbí the wíwo. ó ti di méjèèjì. bèbí kí ló dé kí ló ṣẹlẹ̀ bèbí kí ló dé kí ló ṣẹlẹ̀ tó fi gbàgbé bá ti jọ ṣojú ta fi jóbi lọ́jà bèbí kí ló kí ló ṣẹlẹ̀. jọ o fi pé o ní láti explain nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́. because i'm sure that you mean to say that you have to explain to me Tori wo gangan lo owe mi la explanation so spill it already. is that so. yes spill it ayọ̀ ni mo fẹ́ ìwọ ń pa irọ́ fún mi ṣe bí wọ́n sọ pé oil company ló ti ṣiṣẹ́ ni CEO jọ kí ló ṣẹlẹ̀ sí oil company kí gangan ló ṣẹlẹ̀ sí o wá sọ̀rọ̀ ẹ̀dá tó rọ̀ tàbí olùbọ̀ why. why does it matter ṣẹwa answer me does it matter. Uh, no it does matter. it, it does matter. tí n bá manager restaurant or tí mo jẹ́ manager hotel or tí mo jẹ́ cleaner does it matter. it matters. ṣé gbogbo nǹkan tó fẹ́ ṣé mi ò ṣe fún ọ. Oh! have I not done everything for you kí ló fẹ́ kí n tún ṣe. oh that's not the point mo fẹ́ that is not the point that is so not the point nǹkan tí mo bá ẹ sọ ni pé kí ló dé gangan tó fi parẹ́ fún mi oh, why you lying to me. I'm not gonna let you turn this around. oh. Sewa, you will not turn this around. What were you doing in a hotel? with a normal man. Mi ò kì í ṣe kindergarten. Ṣé o bá mi nu yàrá hotel I was in the restaurant. In a restaurant? Yes, we were boss. An hotel! Sarah, for Christ's sake! How long would it take you to go into a room? Go, bá mi the room. I was in the restaurant with my boss and I was eating with my boss. Oh, the food boy go sọ me. Oh. Say what? Oh. Kí sọ fún Married woman for God's sake. Oh, oh, mọ̀ pé tí n bá fẹ́ lọ tán sìn, tí bá fẹ́ change aṣọ mi mo máa sọ fún ẹ ọjọ́ tí n bá lọ fẹ́ lọ ra bra lọ́jà mo máa sọ fún ẹ gbogbo nǹkan lé ayé mi òun ni mo máa sọ fún ẹ ṣé ògùn gbogbo nǹkan ni mo fi fún ẹ ni. ṣé wá you marry for God's sake. Ah, ah, ah, ẹ gbà mí. marriage orí burúkú wọn kan ló ń sọ marriage wọn ló ń sọjọ́ torí Ọlọ́run ṣé o ti fẹ́ mi sílé ni ló ṣe o ti fẹ́ mi sílé ni orúkọ òun rè òun ló fi dèmí lọ́yẹ̀ láti bí ọdún kan sí O sọ mi the Lord of the Ring. So ti say what, mi Say what? Yes, am I married to you? Say what? Am I married to you? Say what? Please! Stop Ṣé wá? Fi mi sílẹ̀. Leave me Ah! Excuse me. Say what? Oh my God! Ah! Ah! Ah! Ah! Ṣé wá? Ṣé wá? Oh God! あっ o ní bá mi sọ. máa sọ o ní sọ rọrọ yẹn sí mi ìkó tó fẹ́ sọ yẹn ó pọ̀ jù fẹ́nu ẹ̀. ó pọ̀ jù fẹ́nu mi i'm saying what what comes from my mind. ṣé mo kéré jù lásán pé kò wá kéjì fún mi. ṣé mo sọ pé kí n lọ sí kíjì tó ń kí. ṣé mo kọ́lẹ́jì àbúrò mi ni. Ah, ẹ wo ìyẹn ni kẹ́ ẹ má sọ ìyẹn ni ah, kẹ́ ẹ má sọ o. lọ orú mi kò ṣe ju ẹ rárá ẹ̀gbọ́n ẹ to gbé mi lé ẹ lọ́wọ́. n to bá wùn yín ni kẹ́ sọ mi ò lè mi ò lè wọ kitchen mi ò lè wọ kitchen fún yín for what for what ọjọ́ lọ́run ni màá sọ n tó bá wùn yín ni kẹ́ sọ. o dẹ̀ bàjẹ́ nìyí no you can't tell me bẹ́ẹ̀ ni mo sọ f fún ẹ ó bàjẹ́ èmi sọ ẹgbẹ́ kọ̀ọ̀kan bá mi wọ kíchìn. mi ò lè lọ kíchìn ní mo sọ yẹn kò sí dàmá ah! what's going on here. bèrè lọ́wọ́ àbúrò ẹ̀ náà gbọ́ mi bèrè lọ́wọ́ ẹ̀. ṣẹwà kí ló ṣẹlẹ̀. o ṣe darling o ṣe fún béèrè tó bí mi yẹn mo ṣe bọ̀ láti ibi iṣẹ́ mo yẹn wọlé in fact I did a lot of work today I was so tired mo dẹ̀ bí o mo ní níyì o alpha kí ló ṣe ó dẹ̀ ní ẹ̀hún ọ̀sẹ̀ kankan o bó ti ṣe kọ́kọ́ dá mi lóhùn gbọ́n òun ọ̀sẹ̀ kankan tóun àmú ní kí ló dé tó ṣe kankan wọn ni òun ò mọ̀kọ́ tí mo máa fẹ́ jẹ mo ní okay it's fine mo dẹ̀ ti dé náà nìyẹn wọ kitchen bá mi ṣe rice dídòdò sí so that ẹ̀gbọ́n tiẹ̀ náà bá dé o gbogbo àjọ máa jẹ wọn máa rí nǹkan jẹ o kò sí nǹkan tí ní yóò fi mi wé tán lẹ́nu ó fi mi wégi ó fi mi wọ́pẹ́ ó ní láíláí òun ò lè wọ kitchen ó ní kò sẹ́ni tó lè bóun sọ tó bá mú ọ̀rọ̀ tó sọ síbi lẹ́nu ó bú mi lọ́lé ìyá ó bú mi lọ́lé bàbá mi ah, ah. ẹ ṣe mo parọ́ mọ́ ẹ. Ah, ẹ parọ́ mọ́ mi èmi parọ́ mọ́ ẹ mi ló ní ìṣe. What happened? Thank you, sir. Ngbà kan dé, ọbí mi lè rí pé ṣé mo dáná. Mo dẹ̀ sọ fún wọn pé à mò ń kàwé o, mo ní finance tí mo ń prepare fún o, mi ò lè dáná o. Mo wá fi bá wọn ṣeré wípé à ṣèbí ọkọ yín ni ó ń bọ̀ o, ẹ dáná fọ́kọ yín o, ṣèbẹ́yìn ìyàwó kíníkan harmlessly mi ò bú wọn mi ò ṣe nǹkan kan mo kàn bá wọn ṣeré ni o pátán máa dáhùn náà sọ fẹ́mi pé ẹ èmi rude èmi kiri kan ìkiri kan káàtì ẹ̀ fi tẹ̀rẹ̀ lẹ̀ ṣé bàbá ọkọ wọn kọ́ lèmi jẹ ni ṣe báwọn lóbìnrin she should cook in this house. ṣoṣù gbọ́ ó tún tún sọ mi ò sẹ́ni tún sọ mi ò sẹ́ni àwọn ìfẹ́ ìtẹ̀jẹ́ mi. mi ah, ah. are you okay ah, are you okay. no kò sí ní ìfẹ́ náà mi ni o ó dẹ̀ máa nà mí lẹ́yìn. orí mi náà rí dúró ṣòfẹ́ nà ni. bọ̀dá ẹ̀wọ̀ ẹja sọ tọrọ síbi tó wà àǹtí And you don't believe me, but you should cook. what's wrong with you? are you okay? When mo ní kò dákẹ́ òde òde dákẹ́ ohun pé tó bá insult mi ló insult mi. ẹ gbá need to nítorí obìnrin. no mi ò gbá etí ẹ nítorí tẹ òun gbá etí ẹ nítorí ẹnu ẹ. stupid very rude how dare you o fẹ́ nọwájú mi. Hmm, kí ni. ọkùnrin ọkùnrin ò lọ́rùn can you imagine ṣé pé gbogbo mímọ bọ̀bọ̀ yẹn ṣe máa ń ṣe ṣe ló ń pretend. o lè imagine o o lè imagine èmi tí mo ti rò pé ó wà financially stable o pé ó cover mi o àṣùkò pretend lásán ni. O, máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó máa dúpẹ́ lọ́dọ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀ sórí irun wọn irun wọn ti máa máa yà káàkiri ó sì lè máa yà lé kó máa bèrè kó máa ní kó bá àwọn chẹ́ẹ̀kì ìyàwó tó ń fẹ́ fẹ́ o bóyá tó bá wọlé wọn ẹsẹ̀ máa dá o kó máa wo bóyá fíjọ ẹ̀ dá o kó máa wo bóyá tó bá wọlé nǹkan máa pọ̀ sí o. Ah! Bísí o tó lọ sọ o ó lè ti máa lọ yẹ̀wò lóòótọ́ o àbájọ ah, àbájọ nítorí ẹnu ló ṣe ń kẹ́mi tó ń gẹ̀mí tó ń ṣe gbogbo ẹ̀ so ó kàn ń pretend ni so that tí n bá wọnú marriage yẹn èmi á wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ owó fún àbí màá bẹ̀rẹ̀ sí ní bọ̀ màá máa bá àwọn family ẹ̀. sori òun ṣe bó kó sọ ẹ di breadwinner nìkan òun ṣe bó kó máa bọ́ àwọn fẹ́lẹ́ kí n máa bọ́ bó ṣe wà yẹn tó bá tún wá ti tó bá tọ́ wá tó wá tọ́rọ̀ bá a ṣetán tó ti fi sí position tó yẹ pé ìwọ lọ́wọ́ tiẹ̀ máa jí sí ohun sí irun wọn dáadáa bá ní kí n máa ka example ẹ̀wọ̀n wọn lóye wọn ò ṣe é kà ìwọ ni wàá máa fún ní owó a wá sọ̀wọ́ gbogbo àwọn àti ìwọ ti máa bímọ wá di pé ò le àti mọ̀sán mi lè fi márèjì mi lẹ̀ mi lè ṣe kinní kan kinní kan a fi wọ́sùn yànjẹ́ pé wà máa kó wa tó bá ti wá ń kó yẹn wá a máa nà fún oríṣiríṣi obìnrin bí wọ́n ṣe máa gbé bala blue la máa gbé blue bla la máa gbé green la máa gbé pupa la máa gbé dúdú ah! ó ṣe máa kó wọn kiri nìyẹn. ọ̀rẹ́ ọpọlọ ẹ ò ní jọba hmm. you are very correct o olóhùn hmm. kì í ṣe nǹkan kó má fààyè pẹ̀lẹ́ ah! ọkùnrin ah àwọn nìyẹn o. kí kí wàá lo fíìpù mo lè ṣe báyìí. ó ṣe ń bí mi kí ló fẹ́ ṣe. ní situation àti gbogbo level tàdé yìí òun bèrè pé kí ló máa ṣe. Ah. tó bá kù wọ nìkan kó tèrò ara ẹ pa o. bójú bá yẹjú kò ṣàyẹ kó àdéhùn tó bá mi ṣe ni pé ìwọ kò ní dà mí. mo sọ fún ẹ títí títí títí ò gbọ́ àlẹ́kọ̀ọ́ tó dùn nínú ìfẹ́ tó lè ṣe mo dẹ̀ mọ̀ pé tó bá ṣì request anything as at even moment àwa for the love tó ní fún kò sí nǹkan tó ò sì lè ṣe fún sórí ibi tó dá ẹ sí ṣé ọmọ yìí náà kọ́ ni ari tó ń tẹ̀lé ọkùnrin kan káàkiri ń sìn tó ń pè ní ọ̀gá ẹ̀ mo kìlọ̀ fún ẹ ò gbọ́. Fẹ́mi mo mọ̀ kó sọ fún mi lóòótọ́ bó kí mo fẹ́ ṣe báyìí nǹkan tó délẹ̀ ti délẹ̀ what am I supposed to do? well ọ̀rọ̀ obìnrin òun lórí yẹn bó ṣe máa ń ṣe nìyẹn nígbà tí mò ń kìlọ̀ fún ẹ ṣé ó rọrọ obìnrin tí wọn ò bá tí ì wọnú ilé tó ń lọ ṣé ọmọ ológbò wọn á máa káàkiri ni wọn máa ṣe nú ẹ nú ẹ nú ẹ bí ẹni tí ò lè jẹ kankan tán bọtọ wọn ti tọ wọn bá ti tẹkù ìdá báyìí immediately wọn máa request ikú tó pa bàbá wọn wọn á máa dúró ìdúró àti ti òjèbo ló ṣàlọ́wọ́ ó kun bàbá ẹni tó máa bọ bẹ́ẹ̀ ló ṣe. Bísí. Ọkùnrin mo fẹ́. Báwo. Wà á òkè ẹjẹ wa. Wọ́n òkè wọ́n kọ́. Ẹjọ ṣé mi ti wà? Ah, wọ́n ó sáré lọ sí store ọ̀sìn. But come in, come in. Máa wọlé wọlé. Wọlé. Ṣé ló sọ fún mi pé òun máa wà bí? Ẹ nọ nínú. Ẹ I'm sure kò ní pẹ́ dé. Máa bọ̀. Ìyá ìpẹ̀lẹ̀. Má jókòó, má jókòó. Ṣé wà á òkè? Wọ́n òkè wọ́n. Just have a seat. Iṣẹ́ ń kọ́. Dúpẹ́. Jókòó, jókòó ẹ ṣe. so kí ni kí n fẹ́ báyìí. Ah, ṣé omi ni juice or what. wọn kò mọ fẹ́ anything tẹ bá ní tó bá pẹ́ yín fúnra gan lẹ ọ̀fà mi ni ara yín tẹ jókòó síwájú mi àìkíṣà máa wò yín ó ti wà ókè. anyway mo ń bọ̀ jẹ́ kí n sáré mu kó tó wà ní fíríjì. all right dad. Eh? Yeah, calm down. What's what's what's going on? I mean, what has gone into you? Why you been difficult? So like button. But will it bury? Please, please stop it. I do not appreciate this. Ah, Seriously. What has gotten into you? Stop it. What? Ah, ah, Busy. What is the matter with you? Ah, ah, I said, stop it. Every new ní and I'm serious. ṣe máa ṣe nìyẹn ẹ ọ̀nà tá a lè gbégbà nìyẹn tó fi máa fall trap o get ẹ so nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé ọjọ́ yẹn ẹ ìwà kan lọ sílé lọ́dọ̀ wa èmi àti jáde mà ti excuse ara mi lé so ah, wàá dẹ̀ kàn ṣe bí pé wàá rí mi o ẹ wàá wọlé tó bá ti wọlé tó bá ti rí i wà kó bá mi fojú sọ wà fara sọ wà ṣe báyìí o get mo ṣó pé mo ṣàmì tí mo ní ẹ wà kó bá mi seduce ẹ ní ẹ tó bá dẹ̀ ti fọ́ fún ẹ in the act èmi àká yín mọ́ bẹ́ẹ̀ so that ah èmi ti lè excuse bẹ́yẹn o get. Okay. Okay ọ̀pọ̀ yẹn ṣe ṣọ́ọ̀bù yẹn lè wọ́ọ̀kì náà. bí sí ó máa wà ah, kí ló ń sọ yìí bọ́kùnrin ni ó máa wọ́ọ̀kì náà ṣé bí mo mọ ẹni tí mo ní ó máa work nítorí that is my only chance at excuse tí mo lè fi fi relationship òṣìyẹn sílẹ̀ wọ́n ṣàmọ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ wá. ọ̀gbọ́n mi mú mi mi ò ń ṣọmọ bẹ́ẹ̀ mi mọ́ owó. gbàgbé yẹn bíbí o fẹ́ hàn ọ̀pọ̀ rẹ̀ nìyàwó. dáhùn sí náà. What or what? Ah, for sure. Who go see you when I go say, ah, you dey want me? For sure. Ah, ah, ọ̀rẹ́ mi. Ṣàgbé mi ló gbélé to ọ̀fẹ́ ń chance ah, ẹ̀ ni o. Ilé tó, ah, ilé gan mi. Èmi, Ọlábísí, ọ̀pọ̀lọpọ̀. Opportunity ńlá lélẹ́yìí fún mi. Hmm. Òun lòun ò fẹ́. Ó ní kò wù òun èmi dẹ̀ máa ṣe kí ni máa gbà ń tèmi nìyẹn kí ló kan ayé báwo kó jẹ́ apẹja ìbáwo kó jẹ́ télọ̀ ìbáwo kó jẹ́ kabúkabú ló ń wà tó bá tiẹ̀ lé gan kó máa fọlẹ̀ ẹ̀mí lọ́dún ṣe mánéjà kí ló kan ẹ̀mí ọjọ́ lọ lórí tèmi èmi nídìí ọkọ tó wọn bá nídìí ọkọ èmi á fẹ́ ń tèmi. thank you ìwọ olólùfẹ́ mi má pa mí lẹ́kún má kọjú mi sórun wálẹ̀ jẹ́ ká jọ bára wa gbé pẹ́pẹ́pẹ́ jẹ́ ká jọ bára wa dálẹ̀ o má pa mí lẹ́kún. torí pé ìwọ lẹ́ni tọkàn mi fẹ́. Eh. lábẹ́ bó ti wù kó rí bèbí má ṣe pa mí lẹ́kún o. Oh. torí inú kan ni mo bá ẹ lò. èmi kò lo kèmí ràn lẹ́yìn. nínú kọrin mo bá ẹ lò bèbí kò sókè mìíràn lẹ́yìn ọ̀run fún mi jọ̀wọ́ má pa mí lẹ́kún dúró. ṣe wà. behavior ẹ ti show pé o ní tìjú tó bá máa ṣe nǹkan ìdọ̀tí ẹ jọ ń torí ọlọ́run ọlọ́run ọba nù fi bẹ́ẹ̀ ṣe síta tó bá tún show up pẹ̀lú máa tó ń pè lọ́gẹ̀ síbi iṣẹ́ mi ṣe nǹkan tá à ń sọ yìí kọ́ la máa sọ. <laughs> ṣé o pé gbogbo nǹkan tó ń sọ yìí mi ò rí ẹ bá wí o ah kódà mi ò rí ẹ dá lẹ́bi rárá rárá èmi ò ní mo dá because tí o bá kí n ṣe pé èmi gan-an mi ò kí ń bóyá reason délẹ̀ délẹ̀ ẹ́. Eh? pé kémi gan go one B. Come máa bá exchange words so for your information I kú òlé fún ah mi ò ṣe mọ́ èmi ò ṣe mọ́ tèmi màá lọ kẹ́rù mi sìn màá bọ́ta fún ẹ. o ò ṣe mọ́. mi ò ṣe mọ́. ṣe wá ṣe wá o ni lati láti mi pé o ò o ò ní So ìṣesí ẹ àti ìwàsí ẹ ó ti fi hàn pé o ò ṣe mọ́ mo kàn dúró kò sọ. òun náà mo dẹ̀ ti sọ fún ẹ yìí for your information o mi ò ṣe mọ́ mo fẹ́ ṣó ti gbọ́ máa wọlé sí máa kẹ́rù mi mo máa bọ́ta fún ẹ nílé ẹ mi ò ṣe mọ́ o. màá wá suggest fún ẹ. please. pé kò pè ọ̀gá ẹ kó wá bẹ kó ẹrù yẹn sóyà tó máa wà faster obìnrin aláìnítìjú. Shameless. Mo fẹ́ ọjọ́ tí bá ti ká ìyàwó mi mọ nǹkan tó ká ìyàwó ẹ̀ mọ́ yìí ọjọ́ yẹn ló máa kúrò lé mi mi wá ní dúró kó délé kó wá kọ́ ẹrù ẹ̀ ó máa bá ẹrù ẹ̀ lẹ́nu ọ̀nà lẹ́yọ kọ̀ọ̀kan because fún yàrá mi ni màá kó jáde. Fẹ́mi nífẹ̀ẹ́ mi ìwọ náà ṣàmọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ girl yìí tó in fact the only reason tí mo sì ń ṣiṣẹ́ níbi tá a ti ń ṣiṣẹ́ yìí wọ́n ní pé mo sì ń san gbogbo owó lóhùn tí mo gbà nítorí girl yìí now what. mo understand. Ah, ibo ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ as in where do I start from o kàn ní láti cheer up náà ni at the end of the day yẹ ẹ ká dúpẹ́ pé kò tí ju gbogbo báyìí lọ tó bá ti ju eléyìí lọ tó ti lọ cost life ẹ̀ ń kọ́ ṣèbọ̀rọ̀ owó ni mm, get off it just let cheer up and forget about it they can move on that's the only way out o lè máa ronú o lè máa rò lọ títí báyìí now just let's move on. jọ ní sùúrù má bínú. it's a good idea for you to leave. àní kò má bínú sẹ ṣe bíbí sí ni mo rí yẹn. ṣẹwọ ṣẹwọ ṣẹwọ. hold on. ah ah Bisi ah, ah. Bisi what are you doing here. <laughs> what a question. kí ni mo ń ṣe ilé ọkọ mi. ilé ọkọ ẹ. yes o ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ́gbàá ẹlẹ́gbàá ìwọ ló sọ ipò ti sú ẹ pò jẹ mọ́ kánádù rẹ̀ lè tí wọ́n ń wo ìkò kì í yòrò. really mo fẹ́ really. yes really Joe why do you care Damilo why do you care ṣebí wo ló sọ pé ò ṣe mọ́ ó sọ pé ò ṣe mọ́ náà she told me the tricks you tried to set me up were you that miserable ìwọ. Sewa. So why are you acting surprised? Well, you don't want me. Somebody else So of all people, nílé ayé Bc Bisi. Bisi àbí? Sewa, I think it's time for you to go. Uh, please, please. Before coming, John. You guys go back. Bisi. Hey, hey, hey. Abeg, abeg. Olú ọlọ́run jọ. Ṣé o ṣọ́ pé spaghetti wà òkè? Yes, it's eh, fine. Ṣé mo pé okun la fi ń gbé títà? Ó yẹ ẹ̀rọ. Ẹyin ẹ̀ ní láti wọ́rọ̀ nípa yẹn. Adéṣèwà, ṣé spaghetti wà òkè? Ah, ṣé o go pẹ́ any. Are you sure? I'm sure spaghetti is fine. Double sure. Please place the order. Ah, mi fẹ́ wàhálà ni. Tó tó bá yá one wa spaghetti and kéré ẹ mọ̀ I have no words. Just place my <laughs> place my order now. Èmi ni o. Eh. Èmi ni o. Àti Please. So gbà yẹn ló bá ní oúnjẹ tí mo jẹ ọ̀dẹ́ náà. Ẹ mọ̀ ọdún mi fẹ́ jẹ hmm. Hello. Oh yeah, but me showing the okay, okay, spaghetti, yeah, yeah. Uh, okay, uh, eh, if you have things. Ah, okay then. I should kí a wo. Kí ni? Iná ṣe wọ́n ti wà rẹ̀ àwọn wo ṣe wà tó gá ẹ̀ nù. ṣe wà tó gẹ̀ ẹ̀ bọ́ mi restaurant náà. no no no wọn sí restaurant náà inú room lọ wà. room orí wọn to wọ yàrá okay shark calm down what is a room number. Femi. Mo fẹ́, I can't tell you. Femi, what is the room number? Okay, ṣé o fẹ́ jambe. Femi, just tell me. Calm, calm down. This is my girlfriend and I need to talk to her. Kí ló ń ṣe? Ṣé máa ṣe ń bí ènìyàn ọkọ̀ barge into the room like that? Sir, as I said, I have no issue with you. I need to talk to her. Sir! contract yín wà declined wọn dẹ̀ lẹ́tún ní transfer ọ̀ lọ báyìí kí la máa wá ṣe. ṣé ẹsẹ̀ wọn tẹ̀ fún mi ní rúùmù lọ́gá tó check out ní ìsọkùnrin ọ̀rọ̀ ọ̀kẹ́. ẹ má bínú mà policy hotel wọ fàyè gbà bẹ́ẹ̀ ẹ ní láti make payment kí n tó lè fún yín kì. ilé tí mo tún pe òtútù ikọ̀. Oh, God. báwo kí ló ṣẹlẹ̀ mo rí pé women ló wà disturbed. wọ́n ní dream ni káàdì wọn dẹ̀ wá declined transfer ò dẹ̀ tún lọ mo dẹ̀ sọ fún wọn pé mi nílé fún wọn ní kí cause policy hotel wọn ò gbà bẹ́ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ make payment first. Ok. no problem i'll come i'll talk to you. hello. hi sir. ẹ jọ̀ọ́ kí ló wá ṣe káàdì tí kò lọ mi ò tí ì mọ̀ ó dàbí pé bank issues ni èèyàn tí mo ti ń pè kó bá mi ṣe transfer yìí náà pè kọ. ok ok ẹ̀yin má wọrí ẹ fọkàn balẹ̀ èmi ni máníjà bíbá oh, ok mo máa bá yín gba kí n sìn oh, bọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ tẹ́ ń pè yẹn ẹ make sure pé wọ́n pè padà ẹ dẹ̀ make sure pé wọ́n send owó yẹn. mi ò ṣe problem. kò ṣe problem. bọ́sùn máa stand in fún yín sìn Oh, thank you. Ah, ẹ jọ torí Ọlọ́run. Thank you. Ẹ make sure pé ẹ make payment yẹn. It's not problem. Okay. Thank you. Ẹ ṣe gan Thank you. Thank you for me. But babe, ah, ṣe bó holiday two days ló ní pé wọ́n fún ẹ? Ṣé o mọ̀ pé màá board nílé ni? Ẹ̀wọ̀n máa jókòó sí ọ̀rọ̀ ojú mẹ́rin máa board. Baby, yes, two days ló yẹ kí n nà lé, but manager tó wà on duty ó ní emergency so mo láti lọ cover fún bó ti bá wà nílé náà wà máa bá mi jà ní. ṣe tí mo tún fẹ́ lọ ò tún bínú. báwo báwo ṣe ó yá máa lọ. kí máa lọ ah, eh. ok <laughs> júwèé ẹjọ that reminds me orí ọyìn tájọ sọ yẹn ò sọ anything fún mi mọ́ náà. ibi tí bá ti ní kó má wọrí má wọrí I got you covered. The guy is gonna be here next month from Abuja. Oh, really? Yes bá dẹ̀ ti dé màmí sọ pé ẹ̀yin méjì ríra yín. I can't say it. You're just so excited about this job in Abuja. Yes now. Ah, ṣé o mọ̀ pé tí wọ́n bá tó bá bọ́ sí sìn yín á fèkó ilẹ̀ ẹ̀ eh? ajọ́ máa start ní life l'Abuja. Jọ tábà dé Abuja yẹn mo pé àwọn bàbá aláyé yàn ní gbẹ ẹ lọ́wọ́ mi. Ah, ah. ṣé tábà dé Abuja àwọn sì pẹ̀lẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀nì gbà ọ náà lọ́wọ́ mi. ṣé ìtọ́ máa gbà mí ó yẹ kó ti gbà mí bíbá yìí. wọn ò tó bẹ́ẹ̀. tí má tẹ̀rẹ́ anybody máa pa wọn. baby. Yes, darling. What's up? I'm okay. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Wà lọ dúró dè mí ní poolside. Mo ṣáà mọ̀ pé reception níbí báyìí. Mo dàgbà lẹ́nu iṣẹ́. Ṣé wọ́n ti wà lọ́nà? Kò ń ṣe ti máa dájú kò síbẹ̀ yẹn tán máa tún máa expect wọn. Wọ́n ti fẹ́ dé. Màá ní sùúrù. Ókè o, àti hmm, hmm? gbọ́. Màá ní sùúrù, ó kò fẹ́ ní sùúrù. Kí wọ́n ní fẹ́ máa ní sùúrù? Ṣé àlè sùn máa ní drinks? Open your heart, let me oh. love inside. Look oh, bó ṣe ń débì báyìí ni wọ́n mo tẹ̀lé wíìsì nǹkan tí mo fi wá ṣe ń bí báyìí kó click tó bá click báyìí tó bá ń gbọ́ jápa jápa wọ́n lọ nìyẹn <clears throat> ah ó tún nà <laughs> ó wọ́n ti mọ̀ nǹkan tó piss me off jù bá ti máa ń pàdé bọ́bọ́ ìsìn máa bèrè pé ṣàwọ̀ ló ń ṣe ṣe ní díọ̀tà rẹ̀ sọ fún mi pé hotel manager lòun àṣẹ restaurant lásán lásán ló manage i'm telling you ọ̀ <laughs> oh, wọ́ ìwọ náà sọ bẹ́ẹ̀ kí ló fẹ́ fi tọ́jú mi because I don't understand ṣé ti wíìgì orí mi ni kí n sọ àbí ti cream tí máa fi máa para hmm. ó òun ló wáyàwó òun ló wá tó máa rè ọ oh. èmi náà ti ṣe dé ẹnu ayé wò ó kó tiẹ̀ dé kó connect mi ohun tó fẹ́ connect mi ẹni problem tó bẹ́ẹ̀ mi bí mo ṣe wà yìí tó bá ń gbọ́ ká má pàdé mọ́. Oh. <laughs> ah, okay. No problem wo jẹ́ ń pè padà má pè padà má pè padà ìyá o ṣe o ṣe bẹ́ẹ̀. kí ló dé tó fi jẹ́ pé poolside ló ti ń jẹun. mo kàn ní pé kí wọ́n á fi yẹn gbàtẹ́gùn gbà yẹn. bébì kò dé máa wò òun feel bad pé ìwọ nìkan ló wà ń bí báyìí bó máa wà ló ń lì mi mọ̀ pé ọ̀rẹ́ mi wà lọ́dún ẹ̀ tó keep ẹ̀ ń company. ṣé títọ́ ni. of course. are you serious. yes. o ò dẹ̀ sọ fún mi pé wà á rán ti tó orúkọ ẹni máa ń gbọ́ mi ìmọ̀ tó rẹwà tó yìí. Ah, ẹ ṣe gan. ó pé ọ̀rẹ́ wa ń tọ́jú ẹ̀. Ah, ó ń tọ́jú mi ó ń ṣe. mo jẹ trust ẹ. sir. baby fún wọn kọ ṣé mm. sọ pé ọ̀rẹ́ mi wà lọ́dún ẹ̀ nísìnyí kò ṣe jẹ́ kí èmi lọ́ọ́ parí iṣẹ́ ní ọ́fíìsì eh. kí n padà wá join ẹ̀ méjèèjì jẹ́ kí n tẹ̀lé lọ sọ́fíìsì náà rẹ̀. má wọrí dúró dèmí bíbá yìí máa wá join ẹ méjì. ẹ mo mọ mo kọ ọkàn mi kíkọ wá pẹ̀lú ẹ̀ náà ni mo má ọ̀rẹ́ jẹ́ ká jù máa lọ. <laughs> ọ̀rẹ́ mi ò ní bú ẹ náà. mo mọ mo mọ ẹ tẹ́kẹ̀ sá ẹ ṣe sá. ọ̀rẹ́ sórí ọmọ tó pè ní girlfriend àbí títọ́ àbí kí ló pè. o ò lè fẹ́ ọmọ yẹn o ó fọ́ nìyàn ṣá ṣé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ mí tí ò tó one hour ló sáré form opinion pa o ò mọ anything pa girl yìí náà. mo ṣẹ̀ṣẹ̀ meet ọmọ yẹn yes lóòótọ́ mo ṣẹ̀ meet ẹ ni but tún mọ̀ pé àwọn conversations tọmọ yẹn ń make bẹ́ẹ̀ ó jẹ́ kí n mọ̀ pé ọmọ tó lè fẹ́ ni now jẹ́ kí n clear hold on. okay. while I was sitting there ṣùgbọ́n as a normal guest on a normal day mi ní láti listen sí nǹkan tó ń sọ. yeah but at some point àwọn wọ́n ń gbọ́ àwọn conversation gan bíi eh, eh, eh, manager kan ló ń ṣe he's not the real manager he's just managing the restaurant you know àwọn nǹkan yẹn ló wá jẹ́ kí n máa wò pé ah no mo á pay attention sọ̀rọ̀ tó ń sọ mo á listen dáadáa mo rí pé ọmọ yẹn ń ṣe ọmọ gidi kò ń ṣọmọ tó lè tiẹ̀ in fact to say the truth that girl kò ń ṣe ọmọ gidi that's the truth so nǹkan tó dẹ̀ ń sọ yìí ó dẹ̀ lójú. Ah, ah. kò ń ṣe pé ó dá mi lójú nìkan tó bá fẹ́ mọ̀ o lè pè wá kó wá dó síwájú mi sọ fún pé kó wá bá mi. o rí pé nígbà tí o sọ pé kó jókòó ara ẹ̀ ò lélẹ̀ mọ́ ni o ò notice she had to follow you that girl is dangerous. oh boy be careful. Yeah? Tito. so all this while o kàn ń tàn mí ni. gbogbo àlùwàlà olóńgbò ẹ ọgbọ́n àti ẹran jẹ ni. like i don't understand kò yé mi ṣé ìwà gidi nìwọ wò yẹn ìgbà tí màá pàdé ẹ mo bèrè iṣẹ́ tó ń ṣe ó sọ fún mi pé hotel manager ni ẹ àṣẹ restaurant lásán lásán ló manage so ìrítorí mi mo jọ to tó lè bọ́kùnrin jìyà ẹ no look at me kò sọ fún mi mo jọ to tó lè bọ́kùnrin jìyà and moreover ṣé o propose to mi yes now kò sí commitment kankan láàrin màtẹ ó but then ṣe be ọkọ ìyàwó. lẹ́nu ẹ̀ jọ relationship eight months See a meter rò pé tó bá one year i ma take it to the next level ó dẹ̀ show true colour ẹ̀ so kò sí ìfẹ́ gidi coconut láàrin wa. hey in your dreams Hmm. no problem kò lè bó ṣe sọ kò sí nǹkan láàrin wa bí mm-hmm. but mo fẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe yìí wà á jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ìkànnì ẹ̀ o. èrè ṣó ti ń wà èmi ni alaye <laughs> if it is not making money it is not making sense nonsense fi bẹ́ẹ̀ kọjá o. kínú ìṣìṣì má bàa jó mi lẹ́ẹ̀mejì òun ni mo ṣe dàbí ọgbọ́n fún ṣẹ̀wà ni mi fi sọ iṣẹ́ tí mo ṣe fún jápé mo ti mọ̀ ni kí n ti sọ iṣẹ́ tí mo ṣe ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀ lọ́tẹ̀ tó wá rí bó ṣe rí kí ni màá fẹ́ ṣe báyìí. alọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ eégún aláré. Oh, mom, you got my phone. Kí ló the phone? fóònù fún tó ń gbàgbé fóònù? Irú yá sáré lọ mú. Ẹ Give me money. Money for what? Mm kí ló ṣe fọ́mọ mi kí mo fẹ́ ṣe fọ́mọ ẹ èmi ò ṣe kankan fọ́mọ ẹ owó tó fún mi ni mo fún ọmọ ẹ. bẹ́ẹ̀ ni ní túbú yẹn ṣe ṣé lọ fún túbú yẹn ṣe. a jẹ́ pé òfò tó sọ ọmọ pé lọ pẹ́ sọmú ẹ padà. ó ti yé mi wọ́n bí wà tí nǹkan kan bá ṣe ọmọ yẹn aliya i repeat tí nǹkan kan bá fi ṣe ọmọ yẹn kásímù bèrè. ayé lọ́jà ọ̀run nílé o. tó o sọ fún mi kó fẹ́ jáde. yes èmi kọ́ ni mo fẹ́ jáde àlejò mi tó wá mi wá ó ti ṣetán fẹ́ máa lọ. àlejò bẹ́ẹ̀ ni àlejò ọkùnrin àbóbìnrin. mọ́mí ẹ stop ẹ now mọ́mí ẹ stop ẹ already ẹ stop ẹ because ẹ mọ nǹkan tí mò ń sọ wẹ́ẹ́ fọlábí ni ọkùnrin ó ti wá ṣetán ó fẹ́ máa lọ lé wọn. ẹ bọ kí wàá ní fọ́ọ̀tì tèmi ẹ̀ẹ́dùn wà dẹ̀ pé gàjí àṣígẹ̀tì fún wa máa lọ. mọ́mí ẹ mọ nǹkan tẹ́ ṣe náà mo dé tansin gàjí sọ fún mi pé ẹ ti rọ́rọ́ láyọ̀ wá pé kó wá ti gate ó dẹ̀ ti wá fún yín ní kọ́kọ́rọ́ ẹ kàn fún mi ní kọ́kọ́rọ́ náà kí ló dé. èmi rọ́rọ́ láyọ̀. yes. kó wá ti gate. yes. mọ́mí ẹ fún mi kọ́kọ́rọ́ mọ́mí ẹ ní láti kọ́ tẹ̀ ṣe ọkẹ́ fún mi kọ́kọ́rọ́ ẹ kọ́ fún mi kọ́kọ́rọ́ it's fine. ok mi ò sì lè fún ẹ kọ́kọ́rọ́. àwọn àlejò kan fẹ́ meet ẹ wọ́n jọ fẹ́ sọ̀rọ̀ tó bá ti meet àwọn àlejò yẹn tán ó máa lọ ta ló fẹ́ mi tàlejò Fọlábí fún kíni. I don't know. iná tí jó dórí kókó ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ojú ti fẹ́ mọ́ yẹjú ohun ti fẹ́ mọ́ yẹ náà ọ̀rọ̀ ìfẹ́ náà ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ní ojú ti fẹ́ mọ́ yẹjú ohun ti fẹ́ mọ́ yẹ náà ọ̀rọ̀ ìfẹ́.